Oya, kí pa <laughs> kí ló dé pa question ni o na question Oye, yẹ mi orí yín bí apẹtúwó ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàṣà ayẹkúndédé àsìkò yìí happy sunday èyí tẹ́ pa <laughs> pa ẹ ò follow mi tẹ́ bá like mi don't ever think pé you can promise, ẹ orí yín bí apẹ tí wò yàrá bí mo block yín block yín block yín ẹ tí máa wá sínú inbox mi you will tell you be telling me Yorùbáwuyì mo ń ṣe é ní ṣe é kí you díẹ̀ ṣe é mo ń ṣe é kí you díẹ̀ ẹ ò ń follow mi o torí ẹ̀yin ọmọ burúkú ọlọ́run ṣe dá èmi ìyá àgbákò náà sórí social media orí social media <laughs> ó yẹ ẹ unfollow mi ẹ unfollow mi you see sometimes when when many of you comment and I reply kò kí ṣe pé mi ò mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe èmi mo like pé you you enter me I enter you you follow me I follow you you give it to me I give it to you. But ṣe máa reply many of you mo máa comment gan o to God mo máa comment gan ni But ṣe máa reply yín ẹ might máa Like lára gbogbo àwọn share, to ń ṣe tí wọ́n to sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹni tó reply our fans told me ò sí mo máa ń reply ah mo máa ń reply gan ma ti máa lesbisi níbi iṣẹ́ àbí mo fẹ́ lọ síbi iṣẹ́ mi mi tí ì ṣe tán màá wà lórí màá wà lórí lórí comment section To ẹ̀ mo ní notification máa reply yín This is who I am. I am a free person, free-minded person. Tó bá mú mi bínú síyàn. Ah! Ẹ tó bá pé mo post picture, mo fọlọ́run bá búra. Kò kí ń ṣe kọ́mẹ̀ntì ẹyọ kan And if you think kọ́mẹ̀ntì máa dùn èmi bí ọkọ̀ kọ́mẹ̀ntì ogún máa dùn mí, mo kàn máa fi ẹ̀ ṣe ẹ̀yẹ ni. Bọ́lọ́run ṣe dá mi ní ọ̀rọ̀ kí tètè máa dùn mí, ọ̀rọ̀ kí tètè dùn mí mo máa fi hàn tó wá kọ kọ́mẹ̀ntì kínní kan wá kàn máa fi ẹ̀ ṣe ni because um, this is uh, eh, nini Sunday àbí ó yẹ yeah, follow mi akú ọjọ́ ìsinmi akú Sunday ìsinmi ẹkú ìsinmi ṣe rí social media is not for ẹ wá ẹ fẹ́ no èpè náà kì í má gbọ̀n rí o ma lọ máa má lọ máa má lọ máa <laughs> bẹ́ o pé a máa ṣépè fún èpè yẹn dùn Èpèlà ò kì í mú Social media is not where you you bring your aggression, you transfer your aggression to other people. Bí mo ṣe máa ń ṣeré tó yìí lórí social media yìí, there are many people tó yẹ pé tí n bá rí péjì wọn, I don't want to know what they want to say. Mi hate wọn o, but mi ìfẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Tí n bá rí báyìí, mi fẹ́ gbọ́n to fẹ́ sọ ma stro ma gbé síwájú ni because mi kàn fẹ́ gbọ́n kó tó fẹ́ sọ ni mi fẹ́ gbọ́n so à níjà sometimes learn how to waka pass if what I am doing on my page is not suitable with you just learn how to walk pass kò kàn súnmọ́ wájú kò kàn mo ti block àìmọye èèyàn mo block wọn mo tún unfollow wọn you can easily block me and unfollow me Ko ṣe nǹkan kan tó block me? Abo mo ni ní mo láwọn family tí ò follow page mi they don't even know I am talking on internet they don't even many of them don't even know ipa àwọn ọlọ́mọ àwọn ọlọ́mọ ìyá kan tó ń sọ̀rọ̀ internet because wọn ò ráyè so if you don't like what I am saying o lè o lè unfollow me. tí ò bá tó gan ìfẹ́ mo kí gbogbo ka káwé ka káàárọ̀ ìfẹ́ gbo ìgboro ṣáà tó bá tó gan o lè block mi kò mean anything to me it means nothing i am here you saw opinion me, and you are free to put your opinion on the comment section but not an insultive way not an insultive way i am a kind of person pé tó bá sọ gbà mo máa sọ gbàgbàgbàgbàgbàgbà tó bá sọ gbàgbàgbàgbàgbà mo máa sọ gbàgbàgbàgbàgbà gbogbogbogbogbogbogbò ọdún wáyé tìṣíhun màá tún bẹ́ẹ̀ fi kún this is me mi ò kí gba nonsense mo jẹjẹ pé mi ò mi ò ráyè nonsense tó bá bìlì pé mo yàn bú mo máa bú ẹ i will make you feel less of yourself ṣé mi lè yàn bú báyìí mo máa bú ẹ good evening good evening good evening <laughs> it's not by force to follow me and eh, mo nǹkan bẹ́ẹ̀ ṣe ṣó yìí kí ní àfa mo post yẹn àwọn mo busy ni as you can see mo tún lọ síbi iṣẹ́ um, àwọn ìyá tó ń pè mí Yorùbá wuyì ṣé dáadáa ló wà ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ ṣe kí ni ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn Um, thank you to all my celestians um, ìyá bàbá ọdìyá ìjọ Baba, ìjọ all the kerubu and seraphus all the gbogbo white garment pátápátá <laughs> ọ̀rọ̀ yorùbá àṣẹ ẹ̀tì ẹ̀rọ ẹ̀ kú <laughs> àṣẹ gbogbo ẹ̀yìn ìyá yìí ẹ fẹ́ kí yorùbá wù yí kú <laughs> thank you to all the white garment churches thank you thank you thank you thank you i so much appreciate you thank you látọrí olórí ìjọ the white garment worldwide world not just Nigeria worldwide pátápátá gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin ẹni ìfàmì òróró yàn thank you mo dúpẹ́ ẹ ṣé gan àbúrò ní sàmọ tìyín náà ọfà ọfà ọfà ọ̀tá ọfà ọ̀rẹ́ thank you to all the aláṣọ ara the Christianity the ayọ̀ o the the the Equa Church, the Baptist Church. Thank you, thank you, thank thank you to all the churches. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Jésù bá mi dúpẹ́ fún yín. Olùgbàlà ọmọ mi re bá mi dúpẹ́ fún yín. Lórúkọ Jésù Kristi, ẹ ní bu ibo ikefese ko. Eh moto ni mariwo kò ni park síwájú le yín. Ogun ti tó má sunkún mọ́, wọn ẹ ní sun lórí omo Wọn ò ní gbé ọmọ yín dìgbàdìgbà wọn ò ni fẹgbà fún wọn lóúnjẹ wọn ò ni sọ àwọn ọmọ yín mọ́lẹ̀ thank you thank you thank you mo dúpẹ́ gidigidigidi ó ah! ní sàkàmáǹjẹ àṣẹ ẹ̀fẹ́ ń kú ẹ̀fẹ́ kí n kú o ẹ̀fẹ́ kí n kú àṣẹ gbogbo ẹ̀yin ìyá yìí kí ló wá ń ja yín láyà ẹ wo àṣẹ ẹ̀fẹ́ kí n kú thank you so much mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ àwọn ọmọ yóò ní sinwin àwọn ọmọ yóò ní ya wèrè wọn ò ní tẹnu gbó bí ọwọ́ hmm. Thank you to the all my good Muslims. Ah! Ọ̀nà surprise me oh, So àti láwọn Muslim tó ṣì nífẹ̀ẹ́ mi. Thank you so much. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Wa billah alamin. Thank you for all of you. Thank you for all the good affairs, all the good imam, all the good um, stars all the good mudir all the good small small not small kò sí small àfa o torí ọmọ me. thank you for all the ọmọ yes even the ọmọ thank you thank you thank you thank you thank you thank you Bad if bad ìbádùn lie, thank you Not fat, thank you thank Somebody n bá ní kí n máa dárúkọ anzaru anzaru town tí má dìkì máa dárúkọ mi ò ní dárúkọ tán thank you mo mo mo mo dúpẹ́ lọ́wọ́ yín eh, Allah wá bá mi dúpẹ́ fún yín bijai Rasulullah sallallahu alayhi wasallam. thank you so much I really appreciate you you have shown me love you showed me that um, even though I am not a Muslim any longer, and I will not, I will, not, and I will never be a Muslim again. I am not a Muslim again, and I will never be a Muslim again ìyẹn ti di à ajá ń gbọ́n tí ajá kan kì í jẹyọ even though you show me there are many there are many good people still in Islam even though you gbogbo ohun tó ní kálukú kínní kan kínní kan à ń ṣe gá à ń ṣàròrò ayẹyẹ thank you so much mo dúpẹ́ mo appreciate yín. I, I, have, I was once a Muslim with you guys. I have been with you. Àjọ jẹ, àjọ mu, àjọ ṣe, àjọ sasalatu, <laughs> àjọ ṣe. But now I'm not a Muslim again. But thank you because for you standing up pé eh, ẹ́ eh, yorùbá wo yìí ọlọ́nìkan gbé kínní kan jáde gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó yá gúdúgúdúgúdú agúdúgúdúgúdú ah, igigigi <laughs> thank you thank you thank you thank you for the untus the the suga the gbogbo ẹ̀ the gbogbogbogbogbò nígbà àwa aláwọ̀ àfa alábọ̀ all the gbogbogbogbogbogbogbogbogbogbogbogbogbogbogbò all the miss miss miss miss miss miss thank you so much. Mm, mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́ba mi dúpẹ́ fún yín mm. <coughs> ẹ ṣé ẹ̀yin ìyá mi àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin abiyamọ àgbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágogo dẹ ẹ̀yin ají má jẹ nǹkan tó leegun ẹ̀yin òjijì fì ẹ̀yin arẹwà obìnrin ẹ̀yin alábẹ́nú àṣàṣì ẹ̀yin ìyá mi àgbàlagbà mo yíká ọ̀tún o mo yí ká òsì o mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo abiyamọ ayé pátá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin bàbá mi jáwéjáwé ẹ̀yin wàgbò wàgbò ẹ eh, kábíyèsí Ọlọ́run àṣà eh, ẹ̀fẹ́ kú o ẹ̀fẹ́ kí n kú gbogbo ẹ̀yin bàbá mi pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín um, gbogbo oníṣègùn pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo babaláwo pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo jáwéjágbò mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan ẹ ṣe mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun o mo dúpẹ́ ẹ wọ́n ní èyí ò ní <laughs> sójà retí sójà wọ́n ní èyí ò ní da títí títí tí kó tún fowó ẹ̀rọ aléku lẹ́ja láti fi ṣoògùn fára rẹ̀ tọ̀ ẹ̀yin fowó yín aléku lẹ́ja tó pẹ̀fẹ́ kí Yorùbá wu yìí kú à ah, ó ga o this love na ẹlẹ́lẹ́ this love na ẹlẹ́lẹ́. <laughs> Eh, this love na ẹlẹ́lẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin bàbá mi mo dúpẹ́ gbogbo aláwọ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọba kọ̀ọ̀kan ah! yorùbá wuyì mo ṣọ́ọ̀kì o alai mo fọ́ mo fọ́ o ẹ̀yin ọba ah! nílẹ̀ yorùbá tèmi bá mi o látẹ̀ni lọ mi ò bu oba mo mọ́ èmi ò kí ń bọ́ ọba ayẹ́tẹ̀lẹ̀ náà èmi ò kí ń bú gbogbo ẹ̀yin ọba ẹ̀yin ọba ilẹ̀ yorùbá ah mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ mo dúpẹ́ mi ì níjọra mi lójú láyéláyé mi ò níjọ àìsàkì o mi ò níjọra mi lójú mi ò ní mọ iye ara mi níwájú yín ní àṣẹ elédùnmarè ah ah mi ò ní tẹ́ o mi ò ní tẹ́ ah ah ah láti ilé Ifẹ̀. Mm tàbí kárí kárí kárí ká eh, mi ò ní tẹ́ o mi ò ní jọra mi lójú ẹ̀yin ọba mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ́ nọ́mbà Yorùbáwùyí pẹ̀lú pẹ̀lú àwọn ọba ẹni tó bá sọ fún yín pé ẹnu Yorùbá òkò ẹni kó tú dànù Ògún gbọ́ Ògún ọba Ògún gbọ́ kì í ṣe ọba ilẹ̀ Yorùbá ẹ̀yọ̀ kan tàbí méjì ló pè mí Yorùbáwùyí mo gbé ibẹ̀ ni mo sá lọ yé mo mo ń gba kọ́ọ̀nù ọba ara mi ń gbọ́ wàláì mi ò lè ẹ̀kọ́ wò mí báyìí ni wàláì mi ò lè mi ò lè ẹ̀kọ́ wò mí báyìí ni o ah mo dúpẹ́ o. ẹ má bà ẹ má jà àjà ẹ má jà àjà ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ má jà àjà torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ wo ẹni tó tó bú mi yẹn wà láì bóyá bóyá ọlọ́run ọlọ́run mọ̀ mọ̀ ẹ àwọn afáàtàn gbọ́dọ̀ gbòòrò jáde ọlọ́run mọ̀ mọ̀ jẹ́ kó gbé jáde ni because I I don't I don't get it ọba ilẹ̀ yorùbá máa pe yorùbá wuyì who is yorùbá wuyì ah nǹkan ti ṣẹlẹ̀ o àdúpẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn ọba ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ all the christian association of uh, the world rèmi ògbóyìnbó pressure ti wà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn àwọn muslims náà àwọn oníṣẹ̀ṣe àwọn bá a ṣègùn àwọn ìyá aláwo bàbá aláwo ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn thank you so much mo appreciate yín ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn opó the widows eh, yorùbá yorùbá widows kìíní kan <laughs> àwọn ìyá àwọn opó ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe mo dúpẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn fáǹsì mi náà tẹ́ ń pè mí tẹ́ ń ṣàdúrà tóníkálukú tóníkálukú ní ẹ ṣe mo dúpẹ́ mo yà tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ ògbóró gan ó yá ẹ̀yin ọmọ ògbóró mi tún dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin ọmọ ògbóró tọ́tù fọ̀hún yé mi pé ó yá yorùbá òun yìí kí ló fẹ́ ṣẹ̀yàn gangan ó yá jẹ́ kọjọ́ sọ́ọ́tì jọjú ayé ni yorùbá òun yìí ti dẹ̀ ọ̀pù ó ti dẹ̀ ó yá yorùbá òun yìí jáwọ́ sí kí ló fẹ́ ṣẹlẹ̀ tèmi ẹgbẹ́ ọmọ wa náà ni wọn àwọn ni àwọn náà sáré dọ́kù kú sáré ni ìyá wọn ẹ̀rí wọn ò gbé ọlọ́ọ̀gùn gbọ́ ajé orí títì wà ewu ẹni wà so ẹ̀yin ọmọ ògbóró ó yẹ yẹ kí n máa rí yín ní kọ́mẹ́ǹsì ọ̀yọ̀mà kí ló ń ṣẹlẹ̀ gangan àwọn ìyá YouTube yẹn àṣẹ wọn ò le àwọn ìyá YouTube ó bẹ̀rẹ̀ pè mí pa ó bẹ̀rẹ̀ sí ní pé orúkọ àwọn yìí yéé àlàáfíà ni wọ́n wà ti lè wọ́n wà lórí wa tó ń gbá lórí wa burúkú burúkú ẹ̀ ṣe ń mo kí gbogbo yín mo kí gbẹ̀yìn fáǹsì mi náà thank you so much thank you mo appreciate yín thank you for the love thank you for the call thank you for the prayer then even thank you for the ẹbọ yes thank you for the àwọn tó lọ gbé ẹbọ lórí yorùbá mi <laughs> adáwọ aláwọ ní lọ́sọ̀ ẹ̀fẹ́ kí n kú thank you so much ọmọ tí yín náà ní Ku. Eh, ọ̀tá ọfà ọ̀rẹ́ kò ní bá wa please this is an advice to all of us on the internet mo fi ọlọ́run ọba tó ní ayé tó ní ọ̀run mo fi bẹ̀ yín bá ń ṣe anything tẹ́bà láì nǹkan tó ń ṣe please just just waka pass ẹ lè má hàn fọ́lù ẹnìyẹn kẹ́wọ́ pé bí alọ́la ó lè sọ ohun tẹ́ ẹ fẹ́ tó bá di ọ̀la tó tún sọ ohun tẹ́ ẹ fẹ́ tó tún dọ̀tún la instead, instead of you láti fúnra yín ní hypertension ẹ kàn hàn fọ́lù onítọ̀hún jẹ́jẹ́ ẹ hàn fọ́lù ẹ má ba ẹ má ẹ má fọ́lù ẹ mọ́ ẹ block ẹ so ẹ ní rí nǹkan tó ń sọ mọ́ tá a comment ẹ jẹ́ á comment with respect tá a bá mọ̀ pé ah aggression yẹn wà ah èmi náà pé Nigeria, le many of you ten comment ten bú mi kì í ṣe pé mi lè fẹ́ bú olóyìnbó máa ń pe kíní kan transfer aggression ìlú le many people go ọbẹ̀ fi sílẹ̀ ń many people go tó ma fi jẹun the little money tó bá fi ra data ó ń bọ̀ fi jà please don't don't view my my my my program pẹ̀lú hatred tàbí pẹ̀lú ìbínú pẹ̀lú bí ara ń pọn láti lé wá fẹ́ transfer ẹ̀ sọ́dọ̀ mi please don't do that bí jẹ́ ń ṣe show ìtìbáka comment tó bá bú mi mo máa bú ẹ padà that is me wá tó wá bú mi àbí kí n tún bú yẹ ẹ tó bá bú mi mo á bú yẹ ẹ because mo pe many of you ti máa wo ti máa wo provide picture yín mo máa jù yá mi lọ nínú yín forget this forget this my face forget this my stature mo máa ju ìyá mi lọ nínú yín torí many of you ìyá ẹ̀ wà ní forties ni ìyá ìyá mi ẹ̀ sọ ló ṣẹ̀ṣẹ̀ sọdá forty ìyá mi ò tí gbé kò tí gbẹnulé fifty èmi dẹ̀ ti above fifty so how do you expect pé kò bú mi kí wọ́n á bú mi ní bú ẹ ìyá ni máa bú ìyá ẹ̀ ti gbọ́ o kó máa pé ọmọ gẹ́ most of you we say ọmọ most of you we going to all this uh, ìkọ́nu yín ó lọ sí um, ibi tí olórí ẹbí àwọn um, ta lọ́lọ́run ti ń sọ̀rọ̀ ó lọ kọ́kọ́ mi síbò hashtag mi mo ṣá ní blocking i will be blocking you if you hashtag me ọ̀nà àti àti ọmọ yorùbá wù ìyẹn dé mo wo mo wo picture ẹ̀ ìyá tó bí nínú mo máa jù lọ mo wá mo block láti ibẹ̀ yẹn àti bí kò sí hashtag mi yẹn mo ti block ẹ̀ you can hashtag me sí to tó bá dáa àwọn tẹ́ hashtag mi sọ́dọ̀ wọn yẹn wọn ò ní ṣe anything ògùn gbọ́ mi ò lóògùn mi ò ní nǹkan kan èmi ò ní nǹkan mi ò mi ò lóògùn mi ò lóògùn mi ò mi ò ní nǹkan kan ṣùgbọ́n mo gbà wípé ẹ̀ tó bá dáwọ́lé nǹkan kan wá kọ̀ fọmọ ọmọ tó bí wá kàn fi ta gáǹbù ni irú àwọn irú àwọn àfáà tán tán lọ gbé kinní jáde yẹn tó fẹ́ tẹ̀sí nǹkan yẹn wọn ò mọ̀ bóyá èmi náà ní àfọ̀ṣẹ tó gbóná nílé o torí pé mi ò kí ń ṣe ìkà èmi ò kí ń ṣe ẹni burúkú èmi ò ń ṣe ẹni burúkú èmi ò kí ń ṣèyàn ọ̀kà ìgbọ́n yẹn àfọ̀ṣẹ́jáde yẹn tí wọ́n pè mí ní fídíò call tèmi náà bá lọ́wọ́ tí mo náwó mú nǹkan tí mo tó nǹkan lá látọ̀rí tó ti ń bá mi sọ̀rọ̀ yẹn tí mo ní kó rìn lọ tó máa ń wo káàkiri ta ló lè sà sáwọn ọmọ yìí wọn ò ní wọn ò ní ìròdọ́dọ̀ mi this is where many people are making mistakes tọ́mà tí wọ́n tọ́mà ní pẹ́yẹ ni ẹ yorùbá wuyì yorùbá wuyì yorùbá wuyì ó yà bọ́ṣọ̀kòtò ẹ ó yà bọ́ṣọ̀kòtò ẹ kọrin jáde ó yà bọ́ṣọ̀kòtò ẹ. I have the full video with me. Many many afars be calling me Dèbúrẹ́ Wálé kìnìkan kìnìkan I will have post it. Ìṣe ìgbòho bá yín sọ pé mò ń sọ ẹ̀ fún yẹn bá ti gbé jáde lórí but many afa were calling me they were talking I, I told you mo ní àwọn afa not just afa mo ní àwọn afa àwọn many up to today mo sì ní àwọn àfà they were talking to me yorùbá wuyì mẹ́nu kúrò níbẹ̀ so okay mo kàn ẹ̀yin tẹ́ máa ń ṣépè ẹ máa ń sórí page if you don't like mo sọ̀rọ̀ nísìn o láì nǹkan tí mo sọ sọ pé ah ìyá n tẹ́ sọ yẹn kù díẹ̀ káàtó àbí you just give your your opinion this is my opinion èmi tí mo sọ opinion mi ni mo ń sọ just give your opinion mo ní à ah, èèyàn dúdú ni ni àwọn <laughs> ah, ọlọ́run aláàánú ti gbogbo wa aláàánú kẹ̀ kí ni <laughs> ẹ̀yin wàhálà yín pọ̀ àyín tó gbé mi ah, aláàánú ti ẹni bá ní kẹ kú àwa dẹ̀ máa wò ó ràn mi ní kú ẹ̀ ń ṣàwọn ń ṣeré ni kí n wọ́n kọ ẹnìkan bẹ̀ yẹn bóyá kí n lo Adékúnlé ọ̀rọ̀ ẹni kí jà pípa Adékúnlé kí n sọ wípé ah, Adékúnlé gòdì o èèyàn pupa ni o you can just put it in the comment section Adékúnlé gold is èèyàn dúdú that is just it kó dìjà but ìwọ ọmọbìnrin yìí bẹ̀rẹ̀ àtúbọ̀tán rẹ ìyá wọn bẹ̀rẹ̀ òyìn àwọn àgbákò òyìnbó kùn tó pé spelling ẹ̀ Ìlọrin spelling náà fi kọ́ nọ́nsẹ̀nsì <laughs> obìnrin ọ̀ sọ nọ́nsẹ̀nsì <laughs> please ẹ ká máa educate ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan àyè ní ṣù most of you will come and say aṣẹ́wó obìnrin ni mí you don't expect me láti má jẹ́ aṣẹ́wó aṣẹ́wó ni mí aṣẹ́wó aṣẹ́wó original original aṣẹ́wó ni mí correct confirm aṣẹ́wó if I can be aṣẹ́wó and I'm over fifty still looking fresh and young like this look at me I'm above fifty fifty fifty look at me shining to the grace of Almighty Elédùmarè and you think you will come here aṣẹ́wó máa dùn mí kò ní dùn mí má kàn sọ fún ẹ pé ìyá ẹ ní ṣíà lè di àwọn aṣẹ́wó á wá dùn wọ́ why are you upset nígbà tó bá pè mí láṣẹ́wó tí má ní ìyá ẹ ní ṣíà lè di wa kí ló dùn wọ́ èmi tó pè láṣẹ́wó èmi ò dínà yẹn mo kàn jẹ́ kó yí ẹni pé màmí ẹ ní ṣíà lè di wa wà wá bínú wà ní ẹ̀hún Sayida Sayida wà lóye kó ti unfollow mi there's one mi fẹ́ dárúkọ ẹ tán because i don't i don't know maybe your husband will love this or your family so Sayida one young Sayida You know yourself. Please, stop fighting on my page. Please. Um, I like you. Trust me. I like you. But, see how come bá bú mi, tí n bá bú ìyá comment section, ó máa comment yẹn. Wá ní eh, must you mention their mother? Did you know I am a grandmother? Even bó wanye, wà yẹn, àkọ́bí mi jù ẹ́ that àkọ́bí mi ó jù ẹ lọ mo ti kọ́ fẹ́ block láàárọ̀ yìí mo kọ́ fẹ́ block ẹ mo kọ́ tí mo pe kì í fẹ́ sílẹ̀ you are i like you that's why mi ti block ẹ you can comment. akú <laughs> akú ọjọ́ ìsinmi you can comment you can say whatever you want to say but stop saying eh, I'm abuya wọn stop telling me you you sef work on yourself can you say that to your mother say that ṣó lè bá ìyá tó bí ẹ sọ pé kó work on, on herself because mo wo picture ẹ mo wo everything about you if you whatever you can say to your mother tẹ́ bá lè sọ sí ìyá yín ẹ má sọ sí mi tó pé mo wà lórí pé lórí facebook àbí lórí internet máa ṣá ẹ blocking máa block ẹ kí n tó wá block ẹ máa wá bú ìyá ẹ ìyá ẹ sì lè máa bú yẹn throughout that day inú ẹ ò ní dùn because máa yẹ ìyá ẹ máa wọ ìyá ẹ ńlẹlẹ máa sáré wọ ìyá ẹ máa fi ṣàwàdà èyí tí wọ́n sọ èmi nìkan ni mo rí and few people many people will not bí èèyàn forty thousand ló wò bí èèyàn two thousand ló máa lọ sí comment section nǹkan táwọn èèyàn tẹ́lẹ̀ àwọn ọmọ máa gbọ́ nǹkan tí mo sọ wọ́n á dẹ̀ máa rẹ́rìn when they just click on your picture wọ́n ti mọ̀ ẹ́ on platform mo máa ń ṣeré gan if only the the Nigerian youth if only they will sit down and reason and study pé ta ni obìnrin yìí mo máa ń ṣeré gan tó pẹ́ tó pẹ́ ọ̀rọ̀ kí n fi bẹ́ẹ̀ dùn mí mo máa ń ṣeré pa especially pẹ̀lú àwọn kéékèèké mo máa ń ṣeré pa gan but let me tell you some things tá a bá ń ṣépèlè ra wa tá a bá ń ṣépèlè ra wa lọ́ra wa a ní rọ́nà lọ a ní rọ́nà lọ you will distract me then I will make you unhappy ọ̀rọ̀ tí wọ́n sọ yóò fẹ́ ṣépèlè mi láti distract me then mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ time to kọ èpè sórí comment section yẹn tèmi wá fi èpè ńláńlá dá ẹ lóhùn padà èèyàn mélòó ló mọ̀ èèyàn mélòó ló mọ̀ tó gbé ẹlòmíì kan lọ ni àfọ̀ṣẹ́ tó fi sápò see i don't this thing i don't want you guys to mo máa mo máa mo máa treat kọ́mẹ̀ntì um, ẹ̀ mo rí comment yẹn mo máa treat ẹ̀ um, bẹ̀ tí mo ń bọ̀ mo um, ń bọ̀ èèyàn mélòó ló mọ̀ tó pé òun kàn ń lọ ni ó kàn fi àfọ̀ṣẹ sápò tàbí olúgbòhùn ó kàn ń lọ síbi iṣẹ́ tiẹ̀ àbóhùn fẹ́ lọ ló fẹ́ nìkan àbóhùn fẹ́ lọ ṣe kinní kan àbókàn wo ó kàn wo so ìwọ ṣépè èmi wá ṣépè lé ẹ sọ pé wọ́n kọ́ ní comment section ni èmi wá sọ ọ̀rọ̀ yẹn ní èpè jáde fún ẹ ṣé mo pé olúgbòhùn tó wà lára onítọ̀hún bíi magnet ló kàn máa magnet ẹ̀ ni ọjọ́ iwájú wa ní aago mọ̀ọ́kọ́ tó ṣe àbí ìyá ìyá elépo tó ṣẹ̀ tó wà lẹ́ńkùlé yìí ló ṣẹ̀ ló fi ṣe o ṣẹ ìyá elépo o lọ fi o lọ fi owó ẹ̀ rárá kúra tó bá ń bínú má wá sórí íńtánẹ́ẹ̀tì tó bá ń bínú tó dẹ̀ fẹ́ kàmá rẹ̀ dáhùn tó bá gbọ́ sórí internet. lọ síbi àwọn àwọn tó ń sọ tó ń ṣe kọ́mẹ́dì wà lọ́wọ́ kọ́mẹ́dì wọn you will laugh ọjọ́ tí máa ṣe eré tó pé yẹn ló bá pàdé okay watch it máa ṣe máa ń sọ̀rọ̀ tó máa ṣe tó máa pààyàn lẹ́rìn watch it and you will laugh depression wà nàìjíríà many of ninety percent of Nigerians are now depressed ẹ má tàn yín depression wà nàìjíríà èmi mọ̀ pé ebi ń pa àwọn èèyàn èmi mọ̀ pé àwọn èèyàn ń dààmú èmi mọ̀ pé but please don't transfer your aggression to me tó bá fẹ́ sọ̀rọ̀ mọ̀ nǹkan tó fẹ́ sọ. So mọ nǹkan tó fẹ́ sọ and eh, <laughs> Basharuga Tajudeen onílù Ibrahim ó ní you are you are you are a liar you are you are liar láyà ló fẹ́ kọ ẹ wo Tajudeen Basharuga ẹ Basharuga mo ti rẹ́ńtẹ́ fún ẹ wo Tajudeen Ibrahim only you are liar even he cannot even spell liar Could lè call that that That is how dumb they are orí wọn not ti son. ní orí wọn not ti son. No, ẹ̀ it's not his fault ẹ bèrè lọ́wọ́ pé èló ló ti fún màmá ẹ̀ lówó oúnjẹ no bàbá ẹ̀ nǹkan tó ti fún ọ lówó oúnjẹ no he want to come on on internet and say you are a liar even the liar kò mọ̀ this will show you wípé ìyá àti bàbá ẹ̀ gan wọn ò rí owó láti fún ní ẹ̀kọ́ tó yè tó yè tó tó ẹ̀kọ́ tó yè koro àwọn òbí ẹ̀ wọn ò rí owó yẹn I am not mocking you I am not mi ò fi ẹ́ ṣe yẹ̀yẹ́ but sometimes you need to bring uh, eh, Tajudeen you need to bring down your sense of thinking kí lẹ́nu yìí ń sọ you don't just come to my page and be torí pé inú ń bí ẹ because you don't like me problem tiẹ̀ o nìyẹn o ò láì èmi tí mò ń sọ̀rọ̀ yìí problem tèmi lọ̀rọ̀ tí mò ń sọ ìwọ ò láìkì mi problem tiẹ̀ nìyẹn o tún kọ́mẹ̀ntì problem tiẹ̀ nìyẹn wọ́n ló ní keyboard ẹ you are a liar olódo <laughs> olódo o ò mọ anything Tajudeen time Sorry, time to fi ń wò mí tó fi like mi i will tell you i like you mo like ẹ gan time to fi ń wò mí tó fi like mi mú type mú data yẹn instead of you láti máa fi data yẹn wò mí i am not i am not àwọn tó yẹ pé they depend on this èmi náà ò ní much yo, but i don't depend on pé tó bá wò mí i don't depend on it kò kí n mo ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí níbi tí mo wà yìí kò síṣẹ́ tí mo ò lè ṣe tí o bá ti jẹ́ ìlẹ́gà iṣẹ́ wọ́n ní wọ́n fẹ́ fọ ìgbẹ́ bó ṣe ń wò mí <laughs> ṣe máa rí mi ń gbà mí tí máa ṣe ṣọ́ lórí títì mo ṣe máa ń dàrú two three days mo lè lọ ṣe iṣẹ́ màá fọ gbẹ́ fọ I go for anything for ebu all I need is dollar <laughs> ẹni ìgbẹ́ ìgbẹ́ gbé ìgbẹ́ wá mo máa fọ́ o oh. <laughs> gbé ìgbẹ́ wá mo máa fọ́ ẹ̀ ọ̀tájú dín ó ní fáìbàrà Facebook you see this is me How you Tajudeen fine bala Facebook wo ó ti rí fine bara wo ó ti rí ọtí mò ń lò bẹ̀ǹsì lò ó ti oti, ta bẹ̀ǹsì lò ó ti lọ mo ya fọ́tò pẹ̀lú ẹ̀ na bẹ̀ǹsì lò if I can do fine bala on Facebook and be be living like this ó pé fine bara yẹn pè mí and if i can do fine by on facebook and i'm still giving out to people pé pé ó pè mí ó dáa tó pé olóríire ni mí Tajudeen wo fọlọ́ọ̀bà búra ẹ̀ ìyá ẹ̀ kò ní talent kékeré báyìí ọpọlọ tó wà lórí mi ìyá ẹ̀ one ní one hundred ọpọlọ tó wà lori mi ògún Can you tí ìyá ẹ̀ bá jẹ́ nítorí ẹ̀ pé tó to ìyá tó bí ẹ̀ orí ẹ̀ orí ìyá ẹ̀ pé ìyá ẹ̀ náà máa wá fine bara á dẹ̀ máa live large ìyé á mọ̀ wípé gbogbo iṣẹ́ tó yẹ kóun ṣe kóun ah, at this age kóun ti máa kóun kóun dúdúdúdúdú so wàá lè ní life o ò ní life find bara Facebook and you think that will pain me o ò bẹ́ẹ̀ yẹn máa dùn mí o wò wò mí látòkè dé báyìí wò mí báyìí nọ mi èló ni mo tó nọ mi nọ mi èló ni mo tó nọ mi èló ni mo tó bẹ́ẹ̀ ti ìyá ẹ èké amẹ̀bọ ìyá ẹ̀ wọ́la ìyá tájù aró sọmọ yàbá yìí ni mo ti ní mi ní búyàn bẹ̀tẹ̀ bá torí ọmọ burúkú lèmi náà ṣe wà lórí íńtánẹ́ẹ̀tì torí ẹ̀yin ọmọ òfò lèmi náà ṣe wà mí bí ìyá tájù mo mọ ìyá ẹ̀ ọmọ aró sọmọ yàbá yìí ni a máa rìn káàkiri àdúgbò á gbé aṣọ sórí báyìí ẹ káàárọ̀ bẹ́ẹ̀ wọ́n ìyá ẹ̀ máa lọ sí ọ̀dọ̀ àwọn ará ilé kejì ẹ jẹ́ Ani, ní àǹtí sílífà ẹ káàárọ̀ ẹ dákun ṣé ẹ níyọ̀ díẹ̀ ìyẹn máa ní iyọ̀ rẹ o ẹ máa ti fún yàtájù níyọ̀ anja mọ́gí ńkọ́ e fún mi ni mọ́gí àti sípò kọ́tún máa fún ní mọ́gí ó ga o epo yín yìí pọ́n dáadáa o ẹ bá mi bu díẹ̀ sínú kinní ìyàtájù nìyẹn o bó o ní stóòfù yín tó wà ní kísìnì ṣé karosín wà ń bẹ̀ ìyàtájù bí yẹ̀yẹ̀ máa ń ṣe nìyẹn o ìyá àtúnlọ́lọ́ alọ́lọ́ karosín stóòfù ní stóòfù mo mọ̀ ìyá tájù sẹ́ẹ̀tì wọn a ti gbé omi ẹ̀bà tájù bàbá tájù ẹ̀gbọ́n tájù àbúrò tájù ìyá tájù a ti gbómi ẹ̀bà tó pọ̀ kaná ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ gàrí díẹ̀ ló ní nílé gàrí tó nílé òjò ọwọ́ báyìí lọ. tó bá wá ẹ má rẹ rìn tó bá wá sómi ẹ̀bà yẹn kalẹ̀ ẹ mọ̀ wá pariwo ìyá Ábígẹ́lì ẹ ní gàrí díẹ̀ ẹ̀bà yóò mọ̀ ní kókò ẹ̀bà yóò mọ̀ ní kókò ìyá Yusufu ẹkùnbùn mi ń gàrí díẹ̀ bàbá yóò ní kọ́kọ́ o ìyá tájù nìyẹn ara àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn lọ́mọ wọn máa ń ya pàǹdà sórí íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ tí mò ń sọ nísìn kí ló bèè bu wa ṣùgbọ́n tó pọ̀ máa lè ní ẹ́ orí ẹ̀ bí àpẹtúwó ó máa lè ní ẹ̀ ẹ̀ ṣàfẹ́ kí wọ́n bùyà yín mo ti búyẹ ẹ nísìn mo mọ̀ pé inú ẹ̀ ò ní dùn mo mọ̀ pé inú ẹ̀ ò ní dùn tó mo ti búyẹ ẹ orí yẹn tó dàbí síìtì ọ̀kadà yẹn ọmọ àlè ọmọ bàbá onígègè lọ́fun unfollow mi unfollow mi kò búlọ́ọ̀kù mi àwọn ìyá yín kàdà yàrá ló máa ń ṣe ìyá ò ní time dẹ́kun bá ń gbé gàrí ní ẹ̀rọ ìyá Yusuf Wumi ọba yóò mà ní kókó tí ẹ bá ní màmá mi ní gàrí nílé èlùbọ́ ni sẹ̀mọ́ ni mo ní dẹ́kun bá ń gbé wá díẹ̀ ìyá yín ló máa ń da sẹ̀mọ́ àti gàrí papọ̀ because wọn ò ráyè àti yín èké ni wọ́n ń ṣe káàkiri àdúgbò èké ìyẹ́ máa ju gèlè sórí báyìí tó bá lọ ra ẹ̀wà ẹ̀wà lọ́dọ̀ ya gbẹ̀ngà ara ẹ̀wà ya gbẹ̀ngà bá mi tẹ̀ five naira tó má ti ta fún ẹ bá fọ́ mi sí mo ti fọ́ mi sí ẹ fọ́ mi sí tinubu bí ya gbẹ̀ngà torí ìyá àwọn ìyá yìí máa ń pò fókè àwọn èèyàn níta lẹ́yìn tí máa ń pò fókè àwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì ìyá gbẹ̀ngà rẹ̀ kò sáwà yẹn tinubu bí ya gbẹ̀ngà àyà ti ẹ̀hún kọ́ọ̀pù bọ dúrọ́ọ̀mù àyà bu omi nínú dúrọ́ọ̀mù á dà sínú ẹ̀wà sí ìyá ẹ̀ lọ́ra lọ́dún ẹ̀ àwa gbẹ́wà ẹ̀ dédá lọ́wọ́ gàrí sí ẹ̀ jẹ́ bámú ẹ̀ bá ti wá yọ ẹ̀ lọ ya hundred naira lọ́wọ́ kí lorúkọ ẹ̀ lọ́wọ́ MTN ẹ̀ máa wá fi bí èbú so ẹ̀gbẹ́ kan ní tiẹ̀ wà ẹ jọ please internet ò jẹ́ kó jẹ́ ilé wàhálà internet kò yẹ kó jẹ́ ilé bìlísì kò yẹ ká sọ internet di ilé ìjà kò yẹ ká sọ íńtánẹ́ẹ̀tì dílé pé lágbájá sọ̀rọ̀ máa pè pa ọ̀rọ̀ àwọn fátímọ̀ sọ yẹn look at them wọ́n pè mí wọ́n gbólúgbohùn jáde wọ́n gbá fọ̀ṣẹ́ jáde àkàràbà wọ́n gbé everything jáde they don't even know I am more smarter than them they were calling me with their àkàràbà I was going live with another phone mo record wọn with another phone mo dey go live àfáà ń bu ògógóró sẹ́nu. Afa, bu ògógó wé sẹ́nu. yorùbá wuyì ó yá lọ kínní kan kò bẹ̀rù ẹlẹ́dàá ẹ̀ ọ́ bìkọ́ sọ pé mo wà nílùú òyìnbó ti pa àti jẹ bọ́gà tí n bá yí sọ̀tún mo yí sósì tí n bá nawọ́ mú nǹkan lọ́dọ́kọ́ ni ká tọ́lá lọ́dọ́kọ́ ni ká nawọ́ mú nǹkan pàápàá mo lè má mú nǹkan kan mo lè má mú nǹkan kan a dẹ̀ máa bẹ ọlọ́run pé ọlọ́run bá wa sìn jáde gbogbo tó gbé kalẹ̀ yẹn akọ̀kọ̀ kalẹ̀ ní adẹ́rìn lọ àwọn èèyàn ò ní wa púpọ̀ because wọ́n á rí àwọn tó kọ kalẹ̀ yẹn wọ́n máa ní bóyá ó ń fa iṣẹ́ kan ló dà ní lórí wọ́n á rí àwọn àkàrà bá kí because people will say ah ah ah wọ́n á ní bóyá fẹ́ ṣe ògùn ògùn owó làwọn èèyàn máa yí sí fún ògùn owó náà máa tírìtì lára ẹ̀ tí fi gbòòrò lára ẹ̀ ṣùgbọ́n àwa náà bímọ so kí lẹ fẹ́ pa mí fún so no it's a question why did you guys want to kill me why why no kí ni tẹ́ ẹ rò yípo yẹ kẹ́ ẹ pa mí fún gbogbo ìtẹ́ ń bẹ̀rù yìí tẹ́ ẹ rí lójú nìyẹn àìmọye many many many many many lẹ́yìn ilé ẹ̀yà fine by orí Facebook wà láìtàlà ohun tí à ń fi tí tọ́lọ́run jẹ́ kó máa bà wá dúpẹ́ à ń yi yìí ohun tí ọlọ́run ọba òjò kó lara wa tọ́lọ́run bá wa n fẹ́ dànù o pọ jù kọ́tà ìyẹn rí ní gbangba wálé wa n so belief agaga yoruba nìṣọ́ tá n se yi yìí àgàgà yorùbá nìṣọ́ tá à yi belief eléyìí pe mi ní ní síta ni and uh, one boy there said um, So you believe God owns heaven and earth, not Orunmila. Thank you so much. I love your I love I love your comments. I mean, I like your comments. You said so you believe God owns heaven and earth, not Orunmila. I believe Mare owns heaven and earth. He's the God of universe. He's Eledumare ló dá everything. Ó dá ayé àtọ̀run àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀. Eledumare ló ṣe. Kò kìí ṣe Orunmila. Kò kìí ṣe Ṣàngó. Kò kìí kò kí ń ṣe ọya kò wá kí ń ṣe ànábì muhammad mohammed mohammed kọ́ ló dá ayé àtọ̀run isa kọ́ ló dá ibrahim kọ́ ló dá abdullahi kọ́ ló dá even amina ìyá ìyá muhammad òun kọ́ ló dá jésù kọ́ ló dá ayé àti ọ̀run kì í ṣe jésù kì í ṣe isaac kì í ṣe abraham kì í ṣe joshua kì í ṣe job kódà kì í ṣe ádámù àti éfà ló dá ayé àti ọ̀run elédùmarè ni mo believe pé ó dá ayé àti ọ̀run so your question is good and nice but check yourself have I ever tell you pé Ọ̀rúnmìlà ló dá ayé àtọ̀run no Jésù uh, Jésù is an intermediary láàrin àwọn Christian àti Yahweh intermediary lásán ni Jésù jẹ́ ipe mo fẹ́ gba lẹ́ǹsì mo lọ bá kíátìkà òní Jésù jẹ́ Mohammed is an intermediary láàrin àwọn mùsùlùmí Ati Allah Inter even Mohammed is not Allah he is an intermediary láàrin mùsùlùmí Ati Allah he is just like a kántíkà pé fẹ́ gba ilé o ẹ lọ bá kántíkà ẹ lọ bá kántíkà that is just who is Ọ̀rúnmìlà Ògún Ṣàngó and cope. They are just an intermediary. You are free to do a tó o fẹ́. Don't be arrogant. Mama, arrogant. Ẹ̀sìn tó bá wù ẹ́ tó bá fẹ́ please do it in a peaceful way, peaceful manner and respect learn how to respect people so people will respect you. So to respect people. <laughs> so learn how to respect people So people will respect you. Ẹ jẹ́ arẹ́rìn díẹ̀. Mo ní mo sì ní ten minutes bẹ́ẹ̀ ten minutes ẹ máa fi ẹ máa rẹ́rìn. Ọmọ kan wá sí bí ìsìn. Ó ní Yorùbáwuyì olè ọ̀lẹ kí ló tún pè mí? Olójú eh? <laughs> àjùmọ̀bí má wọ má make ẹ popular because eléyìí kọ́ ni àkọ́kọ́ tó ti máa comment lórí show tó ti máa ń mi má make má bú ìyá ẹ so má make ẹ popular lẹ́yìn tí má bú ìyá ẹ tán má bú ìyá ẹ má bú àfa ẹ má bú bàbá ẹ so wàá lè wàá lè bínú unfollow mi wàá lè bínú unfollow mi má bú ìyá ẹ má bú bàbá ẹ mo tún máa wá bú àfa ẹ so wàá lè unfollow mi mm, mo máa lè unfollow mi because tinubu bá bí mi má block ẹ ọbẹ tinubu bá bí mi mi ní block ẹ mo ti rí page mo ti rí page àwọn àáfàá ni so mo máa bú ẹ ẹ wo olórí burúkú ẹ wo orí ẹ ẹ wo bórí ẹ ṣe rí olórí bí apẹtúwó olórí bí apẹtúwó ọmọ àlè ni ẹ kí ni mo sọ fún ẹ ọmọ àlè ni ẹ ìyá tó bí ẹ kò ní dáa fún hmm. ìyá tó bí ẹ kò ní dáa fún tí bàbá ò bá wá jẹ́ olè á lọ jíyẹ ẹgbẹ́ lọ́mọ ọdún mẹ́jọ á do tó mo mo súwọ̀ pé tí wọ́n bá dóye lọ́mọ ọdún mẹ́jọ ẹsẹ̀ ò ní wọ́ bí apá ajábà yẹn wẹsẹ̀. kódà ó tọ́ paint sẹ́sẹ̀ wọ́n ti dó fùrọ̀ lórí ibú fùrọ̀ ẹ̀ tí ń ṣomi ẹwọ ó tọ́ paint sẹ́sẹ̀ ẹsẹ̀ nìyẹn ṣẹ́tìrín ẹ ti pọ́ tọ́ paint sẹ́sẹ̀ ẹ lọ wo page yẹn àwọn àáfàá ni wọ́n kún bẹ̀ wọ́n ti dó fùrẹ̀ fùrẹ̀ tí ń la mi olórí ibú ọmọ òfò ìyá tó bí ẹ kò ní jèrè ẹ ó dùn ẹ ó máa dùn ẹ ó máa dùn ẹ mo sì ń ẹ mọ̀ wípé gbogbo èèyàn kọ́lọ́ kó máa ṣépè fún yín mo sì ń yóò mọ̀ o you will just come on my page láti wá bú mi kí ló mọ̀ tí mo ti fi ba ẹnu láàárọ̀ kí n tó jáde tó lórí ìbú nìyẹn tó fẹ́ dẹni òfò lọ́mọ ni. most in you just come online láti máa bá bú àwọn èèyàn many people have fi tán kọ́lá not because of you they are going out pé tí wọ́n ti bọ́ takira àánú gbà o ẹ ń ṣí èrè ẹ máa wá forí gbé nǹkan yẹn tó lórí burúkú lẹ́gẹ́ yà ni kí táwọn òbí yín bí yín tí yín kí ló dé tí wọ́n bí yín tí wọ́n ò tí wọ́n ò tọ́ yín i will block you if you go get me upset i will block you i don't want you to get me upset i will block you because ma ti ma n sọ ti i don't want to i don't want to be upset i will block you ma worry ma block ẹ let, let, let, let me just block you. torí olórí ibú làwọn ìyá tó bí yín àwọn ìyá yín olórí ibú làwọn ìyá tó bí yín àwọn ìyá yín ò máa bí yín wọn ò ní tọ́ ya we block you you know why i will block you i will block you halfway wà my máa báwo ṣe máa kọ́mẹ̀ntì tó wọn máa bú ẹ ẹ̀yin èèyàn ẹ máa bá mi bú dáadáa wọn máa kọ́mẹ̀ntì wọn máa notification pé wọ́n ń bú but only ní reply Because my block when nìyẹn so why they why they were depressed Why they lè hypertension Me, ní block ẹ tán My block ẹ halfway so when ẹ máa kọ́mẹ̀ntì wọ́n máa bú ẹ wọ́n my bú ẹ máa ṣépèlé ẹ ò ní reply Because my block when nìyẹn My block ẹ half Me, ní block ẹ tán Why á show me? wàá máa rí show mi báyìí o mo máa wo show mi but o ni le comment mo ṣe máa block ẹ nìyẹn àmọ́ ṣe máa wà títí láéláé nìyẹn lọ ṣe another page tí máa rí picture ẹ bẹ́ẹ̀ ma tún block ẹ àfòè mi ò kí ń ṣẹgbẹ́ ìyá ẹ̀ so kó rí lo ẹ̀ lọ ìyá òfò tó bí ẹ tí ò tó ẹ gbé orí burúkú ẹ̀ lọ́ba kò ná ẹ ní nǹkan kan láti unfollow mi kò sí nǹkan tó ná you can just unfollow me dandan kọ́ ni kò follow mi dandan kọ́ so bí ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí um, ká sọ internet ká má sọ internet di di um, di ilé èké please ẹ má jẹ́ ká sọ internet di ilé èké learn how to respect people learn how to respect people's opinion if you don't like me unfollow me please if you don't like me kàn unfollow me kàn kàn kàn block me sórí èmi tó ń wò yìí ìpa tí wọ́n máa ń pa òsè ìpa tó máa ń pa òsè ara ni òsè máa fi ń san sọ̀rọ̀ àwọn àfáà yẹn tí mò ń bá tí mò ń sọ lọ um i'm gonna unfollow i'm gonna um, i'm gonna unblock them tí máa ráyè àfáà yẹn máa unblock ẹ̀ hmm. tí lè bá kan tó máa kí ilé kan lé àfáà àwọn tiẹ̀ wà lórí show yìí o àtò lórúkọ àfa àtò àbí àtò àbí àtò lórúkọ ẹ ní orúkọ ẹ tó ń jẹ ní nickname ẹ ó ti rí nísìn ṣó o ti rí ìwọ tó gbọ́ olúgbòhùn jáde ṣó o ti wáyé pé àwọn tó mọ̀ ẹ́ kódà àwọn tí mo fọlọ́ ọba buga fọ́tò ìyá ẹ̀ wọ́n ti sẹ́ǹdẹ̀ sí mi ìwọ àfáà tó wéláwà nìyẹn fọ́tò ìyá tó bí ẹ nínú wọ́n ti sẹ́ǹdẹ̀ sí mi bóyá àtò àbí àtò lórúkọ ẹ now tí n bá ṣe anything fún ẹ mo fẹ́ jèrè lórí ẹ kí ni mo fẹ́ jèrè lórí ẹ lọ sórí lọ sórí youtube lọ sórí instagram lọ sórí twitter wòye èèyàn tí wọ́n ti rí fídíò yẹn as young as you are ṣé o lérò wípé mo dẹ̀ tún fi mo tún fi àwọn mo tún fi fóònù nọ́mbà ẹ as young as you are you think anybody tó rí kinní yẹn wàá wá lọ sílé wọ́n ti pẹ́ mo fẹ́ bá yín ṣe business wọ́n wá ṣe business pẹ̀lú ẹ̀ no they will not gbogbo èèyàn kọ́ lẹ máa máa sàsí gbogbo èèyàn kọ́ lẹ máa máa ṣépè fún tó ń bá fún yín ní kinní kan gbogbo èèyàn kọ́ lẹ máa fẹ́ dán ẹ̀ tí ẹ̀ bẹ̀rù ẹ̀ ti ẹ̀ tí ẹ̀ ẹ̀ tí ẹ̀ ṣe àánú ìyá tó bí mi àfà àfà dẹ̀ kọ́ ni òde ń ṣàfà o. Oh, torí wọ́n sọ̀rọ̀ bàbá ẹ̀ fún mi bàbá tó bí ẹ nínú wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún mi ó iṣẹ́ àfà ṣùgbọ́n ó ó ó ṣe àánú ìyá tó bí mi ó ṣàánú àwọn ọmọ tí mo bí ó ṣàánú ọkọ mi ó ṣàánú èmi fúnra mi ó wá ṣàánú tọrọ kọ́bọ̀ tí mo rí lórí íńtánẹ́ẹ̀tì yìí tó dẹ̀ ń wò mí ní gbogbo ògbà wípé oṣù kan ò délẹ̀ kí má ní ẹ̀yin èèyàn ó yá ẹ jẹ́ ohun tí mo gbà lórí íńtánẹ́ẹ̀tì ẹ jẹ́ àwọn èèyàn dẹ̀ tó ń fún mi lówó lẹ́yìn tí ẹ táwọn èèyàn mọ̀ pé èèyàn fún mi lówó lẹ́yìn o and i'm still coming online láti máa sọ pé ah wọ́n ti fún mi lówó o owó rèé o and i'm still sharing it for àwọn tí wọ́n ní kí n jíṣẹ́ owó yẹn fún o ò bẹ̀rù àwọn opó àwọn tí wọn ò lọ́kọ mọ́ tí wọ́n wà nínú list mi nínú payroll mi bí ṣe ń ọ̀dọ̀ yìí tí mò ń fún ní tọwọ́ kọ́bọ̀ kódà bó jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù ó bẹ̀ pé tí gbogbo àwọn pọ́n yẹn bá sílẹ̀ tó máa ṣí gèlè lórí ṣùgbọ́n wọ́n bẹ̀ sí fi ewú orí wọn bẹ́ẹ̀ pè lé ẹ ó bẹ̀rù bó ṣe máa hẹ́ǹdì ayé ẹ ó ó ó dẹ̀ ń wo ṣóò mi ó bẹ̀rù àwọn ọmọ òrukàn tí wọ́n wà ní payroll Yorùbá wuyì mi ì jẹ wọ́n lọ́wọ́ mi ì jẹ wọ́n lọ́wọ́ lọ́wọ́ mi ṣe gọ́ọ̀mẹ̀ntì mi ṣe olóṣèlú o kò sówó ìjọba lọ́wọ́ mi o tí mò ń mú fa five hundred two two hundred one one kọ́bọ̀ tí mò ń fún lóṣooṣù ó bẹ̀rù àwọn àkàndé èèyàn tó pẹ́ fún ara ọlọ́run ọba ló ṣe wọ́n lákàndá tí wọ́n ti pè many times sórí péjì Òbáwuyì tó yẹ pé iṣẹ́ ọmọ ọ̀dọ̀ tí mò ń ṣe mo fi ń san owó owó skul wọn mi ò tí n bá pàdé wọn wọ́n náà wọn mi ìdá wọn mọ̀ tọ́mọ wá jókòó tó pé jọ yẹn ọlọ́run tó pé jọ yẹn Elédùmarè gbà fún ẹ orí ṣe tí gbogbo àwọn àkànná yẹn bá wá jókòó yìí tí ò ní ojú tó fọwọ́ gba ojú ẹ̀ pé ọlọ́run o tó bá yẹ pé wọ́n lọ ṣe ojú fún un tí ò fi ríran sí gbogbo tó ṣe báyìí fún Yorùbá wù yìí báyìí ni kò ṣe rí lára ẹ̀ ó bẹ̀rù àwọn tí wọ́n ní apá nínú wọn tí wọn ò lè fi apá yẹn ṣe nǹkan kan o ò bẹ̀rù àwọn tí wọ́n ní ẹsẹ̀ àwọn tí wọ́n ní etí àwọn tí wọ́n ní ẹnu tí wọn ò lè fi sọ o ò bẹ̀rù tí gbogbo bá fọwọ́ ibi tọ́nà ti ń jẹ́ ọlọ́run mò ń lanú sí mò ń sọ̀rọ̀ àwọn náà la ẹnu tí wọ́n wọn ò lè sọ̀rọ̀ o ò bẹ̀rù tó máa ṣe bébébé bébébé tó yẹ pé Elédùmarè ó gbọ́ èdè wọn jù ẹ́ lọ kó wá fi sọ pé ọlọ́run ọlọ́run ọba ẹni tó ń fi díẹ̀díẹ̀ sí wa lẹ́nu yìí ó lẹ́nìkan ṣe báyìí fún tó bá tara bẹ́ẹ̀ ṣépè lé ẹ láti ìran kínní dé ìran kejìlá òkú àgbà kò bá àwọn ọmọ ẹ̀ tó ò tíì bì ó tiẹ̀ wá bẹ̀rù lórí lórí sí. <laughs> I know, I know. Uh, thank you, God bless you. You're beautiful so. Ṣé kó tó ṣàṣìyàn kó tó ní lọ́kàn pé màá pa jọ mo bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ mo gbogbo ẹni tó ní lọ́wọ́ ń sìn pé òun fẹ́ sà sí èèyàn òun fẹ́ pa èèyàn àbí òun fẹ́ ya ènìyàn ń wèrè àbí tó ní plan láti ṣe nǹkan táwọn àáfàá yẹn ṣe níjọ́ wo please i am begging you even kò ti ra èròjà tó fẹ́ fi pàtó onítọ̀hún jẹ́ dákun mo fọlọ́run bá bẹ́ẹ̀ yọwọ́ kù ń bẹ̀ you know why ẹ bá mi máa tẹ love and like button mi mẹ́tọ́ ẹni tó ń tẹ orí rẹ́ẹ̀dì yẹn mọ̀kọ́ tó ń tẹ orí rẹ́ẹ̀dì fún mi mọ̀kọ́ tó ń bi nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó yẹ ń torí rẹ́ẹ̀dì ẹ bá mi tẹ love and like button ẹ ṣe bá mi tẹ thumb lórí youtube tó epo ti ra ìròyìn èròjà yẹn kalẹ̀ mo fi títóbi ọlọ́run ba mo fi bẹ́ẹ̀ tó o bá pa èèyàn kan èèyàn ẹyọ kan yẹn kọ́ ló pa o èèyàn ẹyọ kan yẹn kọ́ ló pa ẹni yẹn á ní ẹni tí ó ń bọ́ á ní many people tí wọ́n ń wojú ẹ̀ pé ah, ìbáṣe pé mo lè dọ́dọ̀ ẹni yìí á ní àìmọye especially àwa yìí orí aṣọ yìí orí orí eh, kíní tí mo wọ̀ yìí mo ti fi ṣe show á ti fẹ́ tó one million times mi ò láṣọ lọ́rùn hmm, mi ò láṣọ lọ́rùn pé pé mo máa ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ o wàláì mo ń ṣe mo ń fa yálà nínú iṣẹ́ nílùú tí mo wà yìí mo ń ṣe iṣẹ́ mo dẹ̀ ń gba owó iṣẹ́ mi Facebook ń fún mi lówó tó bá mọ̀ kó lọ mọ̀ ó yẹ kí n máa block yìí ó yẹ kí n fílẹ̀ kí n máa kọ̀ nǹkan tẹ̀ ń kọ lọ ni nǹkan tó bá kọ máa gbowó lórí ẹ̀ náà ni ò bá kọ dáadáa o ò bá bú mi o ò bá ṣe pé o máa gbowó lórí ẹ̀ náà ni YouTube ń fún mi lówó àwọn èèyàn ra sticker fún mi àwọn èèyàn ń fún mi ní stars ẹlòmíà pè mí lẹ́yìn ẹni ìbá wuyì ẹ fún mi lákàtà nọ́mbà yìí mo kò fẹ́ fún yín lówó ni ó ní twenty dollar ó ní fifty dollar ó máa fún mi ò wá béèrè lọ́wọ́ rẹ pé kí ló tì mí láṣọ lọ́rùn o ò béèrè pé kí ló tóbi rèé tí ó máa wá sórí kínní ifo fọ pẹkúpẹkú pé fóònù mi ènìyàn ó lè gbé mi ní ó lè gbé mi léèyàn pupa ọ̀la gbé mi léèyàn dúdú èèyàn dúdú ni mí mi kì í ṣe èèyàn pupa mi ṣe èèyàn pupa rárá ifo pẹkúpẹkú fóònù ni mò ń fi ṣe ṣó jọ ti máa lo sísítẹ́ẹ̀mù gan wa bó ṣe máa rí ràkọ̀ràkọ̀ mi mọ́ ṣe ó wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé mansion ni mò ń kọ́ pamọ́ ni àbí kíní kan ni mò ń kọ́ pamọ́ no ẹni tí ebi ń pa ká fún ní tọwọ́ kọ́bọ̀tà àwọn òun ṣàfà à ń ṣe pásítọ̀ à ń ṣe ìyá aláwo à ń ṣe wòlíì I just believe in humanity humanity ni mo mọ̀ pé mi ò lè satisfy gbèyàn tán ogun èèyàn tẹ́bi ń pakọ́ ni mo lè fún lówó torí kò sówó ìjọba lọ́wọ́ mi àbí mo ṣe òṣèlú rí mi ò ṣòṣèlú rí ẹ bá mi tẹ lọ́fà láì bọ̀tì ẹ tó ń tẹ orí rẹ́ẹ̀dì kí ni mo ṣe fún ẹ ìwọ ọ̀nù ọlọ́run ni àyàfi tó bá mọ̀ ọmọ And don't tell. ta ẹ bá mi tẹlẹ wà láti or else ó my flag page you down Me and don't tell you. ẹ tó ń máa flag show yìí ẹni tó ń torí red mi mọ̀ bóyá kò mọ̀ mọ̀ nàbó mọ̀ mọ̀ ó wàá béèrè lọ́wọ́ ara ẹ̀ ó béèrè lọ́wọ́ ara ẹ̀ pé wúmà yìí tó Me, sórí Hey, hey. wa ẹ ẹ give away Oh, oh. What béèrè lọ́wọ́ ẹ pé ṣé mo ní owó lọ́wọ́ tí mo fi ń ṣe nǹkan tí mo ń ṣe mi ì ní kọ́lọ̀ jẹ́ kí n ní ṣùgbọ́n nǹkan tí mò ń ṣe gan iṣẹ́ méjì tí mò ń ṣe mi bíi iṣẹ́ ẹyọ kan níbi bíi ó san bills mi ó san owó ilé mi mi ń ṣe jura mi lọ aṣọ one one dollar ó pè mí ó san owó ìgbọ̀n tí mo fẹ́ ná mi gáàsì mi iṣẹ́ ẹyọ kan níbi bíi ó san owó ẹ̀ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ méjì Facebook YouTube kò yẹ kí n máa ṣe kí n fẹ́ máa ṣe fún nàìjíríà ò dáa ìjọba àwọn fámìlì mi wà bíbí àwọn family even my family kí ló dé báyìí kí ni wàhálà yìí pé nàìjíríà ò dáa i'm like ah kò dáa kó máa cheat èèyàn i am here to be a mouthpiece pé kò yẹ kó máa cheat yín kò yẹ kó máa fìyà jẹ yín you are here gbé olúgbòhùn jáde fún mi olúgbòhùn yẹn kí ló tẹ̀ lọ sínú igbó igbó fúlàní kí ló bá fi olúgbòhùn yẹn lé wọn olúgbòhùn tó sọ pé ah, ó yá bọ́ aṣọ ẹ ó yá bọ́ aṣọ ẹ kí ló tẹ̀ mú olúgbòhùn yẹn kí ló fún àwọn fúlàní nínú igbó pé ó yá ìbọ́ṣọ yín ó yá ẹ̀rìn lọ ẹ kúrò nínú igbó wa fúlàní ń pa lógún lógún excuse me ẹ má bínú torí ọlọ́run ẹ̀mí ti dry fúlàní ń pa lógún lógún wọ́n pa lọ́gbọ̀n lọ́gbọ̀n wọ́n pa lẹ́gbèje lẹ́gbèje kí ló tẹ̀wá tẹ̀wá mú owó yẹn ẹ̀ olúgbòhùn yẹn kẹlẹ́ bá wa wọnú igbó kẹlẹ́ bá wa lé wọn olúgbòhùn yẹn lẹ́wọ́ fẹ́ dánwò lára tèmi tí ó bá wá sí Elédùmarè ẹ́ tí wàá ṣe Elédùmarè torí Elédùmarè ni o gbogbo ọpẹ́ gbogbo ìyìn tẹlẹdùmarè ni èmi ò ní nǹkan kan bẹ ṣe pé ọ̀tá mi lójú oorun yẹn tẹni kó bọ́ sí òwò kó bọ́ta kó rìn lọ kó dẹ̀ wàá rìn lọ bẹ́ẹ̀ kí lẹ máa jèrè níbẹ̀ àwọn tí mò ń tí mò ń fi òógùn mi bọ́ ṣe lè bọ́ wọn kí lẹ máa jèrè níbẹ̀ kí ló máa jẹ́ èrè yín tàbí tèmi bá wá jẹ́ ẹni bí bẹ́ẹ̀ ṣe gbé kinní yẹn wá yẹn kí wọ́n á ní kẹ́ ẹ ṣubú lulẹ̀ àbí kinní kẹ́ ẹ ṣe bákan bákan kí wọ́n fẹ́ẹ́ nu sọ̀sọ́kùsọ kí ló máa jẹ́ èrè tí please in anything you want to do either you are a Muslim you are a Christian you are oníṣẹ̀ṣe humanity first just believe in humanity believe in ohun tí mi ì ní gbà mi ì ní ṣe fẹ́ lòmíì ìwọ sì má jẹ́ ìyá yín ẹ ní gbàdúrà kí ìyá yín ya wèrè o tí má jẹ́ bàbá yín ẹ ní gbàdúrà kó sínwín o tí má jẹ́ gbọ̀tà bá búrò fún yín ẹ ní gbàdúrà kí kankan nu wọn ya wèrè o ẹ ní gbàdúrà kan kú kí lẹ fẹ́ pa mí fún kí ló máa jẹ́ èrè yín àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ kí ló máa jẹ́ èrè yín kí ló máa tẹ́ bẹ́yìn ṣe dájú yẹn tẹ́ fẹ́ dán nǹkan wò lọ́ra tèmi ẹ mọ̀ bóyá ìjọba mi fi iṣẹ́ kan ránṣẹ́ láti nàìjíríà ni tó yẹ pé ó ń gbóná fẹ́lifẹ́lifẹ́ nínú kọ́ńbọ̀dù tèmi náà wábi títí máa dán wò tí n bá wà lò lára yín jọ yẹn kí ló máa jèrè àwọn tó bí yín kí ló máa jèrè àwọn tó bí yín ẹjọ́ tó yọ Ọlọ́run if you have plan láti bà tẹnibọdì jẹ́ please don't do it. I am begging you, please, please, please. Èyàn kì í pa èyàn If you believe kò fẹ́ pa lágbájá, lágbájá yẹn nìkan kọ́ ló pa. Ó ti pa gba àwọn tí wọ́n ń wojú ẹ̀ láti jẹun. Ó lè má lówó lọ́wọ́. Ó lè jẹ́ pé àwọn kan wà tó pé wọ́n ń advice lásán ni wọ́n ń gbà lọ́wọ́ ẹ̀. Ó ti pa gba àwọn yẹn sáyé. Ó ti pa àwọn ọmọ tó bí sáyé. Ó ah Mohammed Hamsat ah, ẹ ṣe wọlé ni láti jẹta ni o ẹ lọ wo lórí péjì mi àwọn àfáà kan gbólúgbohùn jáde tí mo lọ sí live wọn mọ̀ pé mo wà ní live àwọn ayé ń wò wọn mọjẹ fọlúgbohùn ṣépè ẹ lọ wo ẹ lọ wo láti bẹ̀rẹ̀ ẹ lọ wo please ẹ jọ tó tó lọ́wọ́n ba tó bá pẹ́ muslim náà ni. ẹ máa ṣe muslim with peace humanity and uh, everything àìmọye muslim tẹ̀bi ń pa ẹ lọ sọ́dọ̀ Oyeyomi Amsat ẹlẹ́hàá kan sọ pé òun wọ aṣọ ẹ̀wá fún fourteen years ó wà lọ́dọ̀ aláàjì Oyeyomi Amsat ó ní òun wọ aṣọ ẹ̀há aṣọ ẹ̀há ẹyọ kan ní àáfàá dàbò òun lórí fún fourteen good years ọdún mẹ́rìnlá ó láṣọ ẹ̀há yẹn pé méjì ó lẹ́yọ kan náà ni wọ́n nígbà tí tó ẹgbẹ́ black láṣọ ẹ̀há gbà black yẹn ti wá ṣá tó ti di brown ó ní àáfà tó wá ní kóun bọ lórí òun tún wá bọ wọn bá òun yí wọn bá òun yí sódì <laughs> télọ̀ tún rán aṣọ ẹ̀há ẹyọ kan kíyàn wọ aṣọ ẹ̀yọ kan fourteen years ọdún mẹ́rìnlá ẹni bá ti wo ṣó yẹn lọ́dọ̀ ọ̀làjì orí ẹ̀mí àmì please let me see it in comment section ó ní wọn bá òun tún yí sí òdì inú tó sì dúdú yẹn wọn bá yí síta and that kind of go and watch it wọn lórí ọ̀dọ̀ orí ẹ̀mí àmì And that kind of affair will come online. Eh, <laughs> God bless you. God, eh, eh. Yes, àwọn èèyàn wọn wò. Tí kò fi dá nìyẹn. Irú àfà find ṣe I wá see online. I'm A máa lóun fẹ́ pa what wuyì. you tó me? Can yẹn. do ló tí show? Me from aṣọ mi fún ẹlẹ́hà? your con. aṣọ ẹyọkan, aṣọ your con fún fourteen good years, Or ọdún mẹ́rìnlá ẹlẹ́ha yẹn náà sìn á bí ọmọ o ọmọ tó bá bí á wà lórí íńtánẹ́ẹ̀tì o a máa wá bùyàn ẹlẹ́ha tó ó ti ṣíjù ẹlẹ́ha ẹlẹ́wọ̀n wà lórí ọ̀dọ̀ Oríyọmí Hamzat ó ti bọ́ aṣọ lójú ìró àti bùbá ló wọ̀ ó láwọn ọmọ òun ti fẹ́ dìdàkudà ló yẹ kóun ṣe aṣọ lójú ó láwọn ọmọ òun ti fẹ́ dìdàkudà sí gbòòrò ló yẹ kóun ṣe aṣọ lójú ìró àáfàá yẹn ọmọ tiẹ̀ náà tí ẹ kó lọ kọ́ kó lọ kọ́ táìlà kó lọ kọ́ táìlà kó lọ kọ́ bíríkìlà kó lọ kọ́ kápẹ́ńtà kó lọ kọ́ tẹ́lọ̀ kó lọ kọ́ mọ́nítà spare part tó yẹ kó lọ kọ́ àwọn nǹkan oríṣiríṣi tí wọn skul ọba ayọ̀ dandan kọ́ ni skul lọ níṣẹ́ ọwọ́ tó yẹ kó lọ kọ́ṣẹ́ ọwọ́ kó lè fi ṣe dandan láyé kó lè tọ́jú ìyá ẹ̀ irọ́ ni àfọ̀ṣẹ kí la máa mí ìsìpọ̀ tá máa fi pé orúkọ Yorùbá wuyì ló ń kọ́ káàkiri for how long do you want to continue this way I am talking to the youth ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ I am talking to you ẹ má tẹ̀lé ipa wọ́n ní lóòótọ́ sọ pé ipa abẹ́rẹ́ lòkùn ń tọ̀ ẹ má tẹ̀lé àwọn ipa àwọn bàbá yín tàbí ìyá yín Muslim Christian àfa pastor babaláwo tó bá mọ̀ pé nǹkan tí bàbá ẹ̀ ń ṣe gbogbo oògùn tí bàbá tiẹ̀ mọ̀ ni pé kó fi bá tèèyàn jẹ má tẹ̀lé pàtì ẹ̀ I am, I am telling you I am advising you má tẹ̀lé pàtì ẹ̀ gbogbo tíra kùrákù fìrákù tí bàbá ẹ̀ mọ̀ ni pé kó fi bá tèèyàn jẹ má tẹ̀lé gbogbo sáàmù tí bàbá tiẹ̀ mọ̀ ni kó fi báyé èèyàn jẹ please má tẹ̀lé you have your life to live you have your life to live exit from that side of wickedness wá ọ̀nà ọ̀bùnmí lọ tó bá ṣe rere nínú ayé bàbá ẹ̀ ò ní even if your bàbá yìí ṣe ó gbọ́dọ̀ di àfáà ni ó gbọ́dọ̀ di àfáà ni mi ì ní o má lọ sílé kéwú lọ sílé kéwú kó wá iṣẹ́ ọwọ́ kun lọ sílé kéwú fi iṣẹ́ ọwọ́ kun lọ sí chọ́ọ̀chì fi iṣẹ́ ọwọ́ kun ọmọ babaláwo kọ́ ifa, fi iṣẹ́ ọwọ́ kun Baba mi kini ni àwọn kan tí mo lè ṣe tí màá fi rí ẹ̀yọ́nú mi ì ní kó lórí èèyàn dandan kọ́ ni kó lórí èèyàn kó tó rí ẹ̀yọ́nú bí bàbá ẹ̀ jókòó bàbá mi kí n tó lè rí àánú gbà ọwọ́ ẹ̀yin ìyá mi ló ẹ̀yin àti ìyá mi ló wà ẹ̀yin ẹ make sure pé ẹ̀ ń ṣe dáadáa sí àwọn ọmọ ọlọ́mọ èmi náà rà àánú let all these our babas know wípé nǹkan tó bá ṣe àwa ọmọ wọn la máa jèrè ẹ̀ nǹkan táwọn bàbá bá ṣe jẹ́ kí wọ́n mọ̀ pé àwa ọmọ làwọn máa jèrè ẹ̀ tell your bàbá àbí your ìyá tó bá ń ṣe ìkà fún ọmọ ọlọ́mọ to stop tell them bàbá mi ẹ stop nǹkan tẹ̀ ń ṣe yìí mami ẹ stop tó máa ṣe fún mi how will you feel bàbá ẹ fẹ́ bàtà èèyàn jẹ́ inú ìwọ náà wá ń dùn ah bàbá mi bàbá mi ní agbára àṣírí ń bẹ lára àwọn bàbá wa fa àwọn bàbá ní àṣírí fa wọ́n ṣe ní àṣírí fa òun bẹ́ẹ̀ ni àwọn kan ṣe máa fa ẹpọn tìyẹ náà tó bá dọjọ́ iwájú i love you please be safe stay safe know what you are doing ẹ̀yin àfa kékèké ẹ lọ kọ́ṣẹ́ ẹ lọ kọ́ṣẹ́ i am telling you ẹ̀yin àfa kékèké see àfa ó fẹ́ òun sọ pé kíní kan ọ̀la ń sọ lè gba fisa Amẹ́ríkà tó bá dé bíbí ìtàlùmọ̀ akọ́ ní kéwú mi ní wọn máa kọ́ àwọn ọmọ ní kéwú ní bíbí yìí o tó bá fẹ́ kọ́ àwọn ní kéwú ọmọ yìí tó máa rẹ́ǹtì tó máa kọ́ àwọn ní kéwú wọ́n lè ní kó san bóyá two thousand àbí three thousand lóṣù bí tí wàá ti máa kọ́ àwọn ọmọ ní kéwú and that three thousand will be like three million something something that's over three million naira wọ́n máa san lóṣù fọmọ tó bá kọ́ ní kéwú <laughs> tó bá ní three million nàìjíríà ṣé wàá wá sọmọ ọ̀dọ́ mi bíi. But you can come here. You go at Bubani Bibi. I am telling you, oh, ah, if you are planning to relocate to abroad, local is your war. If you are planning to relocate to abroad, is your war. Danny, dání. is your war. Danny, here in America. to bá fẹ́ you go àti bùbá, fifty dollar ni wọ́n rán fún wa. Kí mo fẹ́ fẹ́? Fifty dollar ni ìró àti àdàmà lọ patí ìró àti bùbá ẹyọ kan is fifty dollar kì í ṣe owó aṣọ o owó rírán nìkan fifty dollar ni that is over fifty thousand naira tó bá wá pé o bàbá ẹ jẹ́ àfà o kọ́ àfà o kọ́ṣẹ́ kéwú àbí o kọ́ kéwú o tún wá bò wá kọ́ télọ̀ mọ́ o wá débi bíi o pé ìgbádùn ló máa wà because àwọn ìran iṣẹ́ kan wá kọ́ wa ní kéwú àráyà ti lọ sí àsàlátù o ibi iṣẹ́ là ń lọ tó wá fẹ́ ránṣọ tó máa gbé fún ẹ pé àfa àsúlẹ wọn lè rán tẹlọ ẹ bá mi ránṣọ yìí tó bá ti rán wà ti bẹ̀rẹ̀ kan fún mi ó ti gba over ó ti gba over oh, bí èló ni fifty thousand nísìn èló ló máa jẹ́ bí fifty dollar fifty dollar is almost almost fifty five thousand naira almost fifty five thousand naira fi ràn wá àti bùbá ìjọba ìjọba máa ṣe show máa wọ ṣòkòtò security mi wàhálà ogun báyìí ó wọlé ẹlẹ́ni abẹ́rẹ́ ni mo fi mu ògún gbọ́n abẹ́rẹ́ ṣòkòtò ibi iṣẹ́ mi abẹ́rẹ́ ni mo fi gan tó bá fẹ́ fún wa ní ṣòkòtò níbi bíi the same size of trouser no máa fún gbogbo yín tó yẹ pé kò sí bó ṣe lè ga tó o máa tún amẹ́ǹdì ni so wọn ò fẹ́ kó sọ pé ẹ ṣòkòtò yẹn fún mi ṣòkòtò yẹn gùn jù mí lọ the same size ló máa fún gbogbo wa a máa wá wá télọ̀ káàkiri tó máa bá wa amẹ́ǹdì ẹ̀ wò ó má tàn rẹ̀ láti gé ẹsẹ̀ ẹsẹ̀ ṣòkòtò <laughs> yéé ẹ fi ah ẹsẹ̀ ṣòkòtò báyìí ẹsẹ̀ ṣòkòtò báyìí láti ge kọ́ bẹ́ẹ̀ ge báyìí kọ́ dẹ̀ bẹ́ẹ̀ tẹ padà is thirty dollar. àáfàá tó lọ ń kó oògùn kà lọ kọ́ télọ̀ ẹsẹ̀ ṣòkòtò ṣòkòtò security thirty dollar ni thirty dollar ní wọ́n máa bẹ́ẹ̀ gé ẹsẹ̀ ṣòkòtò ẹ ní wọ́n máa bẹ́ẹ̀ tẹ padà àwa lè jẹ́ ó lè jẹ́ pé èèyàn one thousand ni wọ́n employ I your hundred ni wọ́n employ kékeré àmọ́ wá wá where did you sue you do your ṣòkòtò ìbúlẹ̀ ti ṣe ṣòkòtò tí yín mi ò gbóyìnbó pressure ti wà jàre àmọ́ wá wá tell tó ń bá tell say ẹsẹ̀ ṣòkòtò káàkiri thirty dollar that thirty dollar is over thirty thousand naira if you don't know most of us we have to travel down mo fẹ́ rán aṣọ kan jọ̀wọ́ Jersey another state another kí ni another state I have to travel down for measurement measurement gbọ́dọ̀ wọ̀n mi o I have to travel like pé mo fẹ́ travel láti Lagos lọ sí Ìbàdàn come on youth wake up ẹ ẹ dìde lẹ ẹ ṣe bí olóṣì torí tiyín ẹ fẹ́ yọmọ burúkú èmi ìyá àgbákò náà wà bíbí fún yín wake up I have to travel down to my drive is about one hour forty five minutes just like Èkó síbàdàn láti lọ wọ̀n hmm? láti lọ wọ̀n mẹ́jọ̀mẹ́ǹtì torí mo fẹ́ ránṣọ láti lọ wọ̀n màá travel lọ gbé aṣọ lọ màá wá lọ wọ̀n àbí bí èkó tí bá ń gbé fún tẹ́lọ̀ yìí màá wá ṣiṣẹ́ travel lọ driving an hour forty five minutes go an hour forty five minutes come three hours driving To ba bá wọ train àbó. <laughs> tó bá wọ train àbò wọ bọ́ọ̀sì lọ ọmọ ìyá wà sí máa lò wá wá lọ wá wá dé tó bá wá parí aṣọ ẹ tẹ́lọ̀ máa travel bẹ́ẹ̀ gbé wá ni tí bá lè travel bẹ́ẹ̀ gbé wá o máa lo shipping fún ni wọ́n á bẹ́ẹ̀ ship ẹ̀ bóyá thirty dollar bóyá forty dollar náà wàá ship ẹ̀ fún ẹ. now tell me tó o bá kọ́ tẹ́lọ̀ tó bá débi bíi tó ń gbàdúgbò yorùbá wù yìí ṣé èèyàn máa pariwo ẹ̀pọ́ wọn mi kàn kọ́ tẹ́lẹ̀ o ọmọ sọ́run o ẹgbẹ́ fún most of us a fẹ́ lọ party níbi bíi a fẹ́ wọ native àtàárọ̀ di sátidé àti monday di sátidé ṣẹ́ẹ̀tì jeans la máa wọ̀ tá a bá fẹ́ lọ sí party ní sunday a fẹ́ lọ ṣe fàájì a fẹ́ lọ club ṣáàtì máa wọ jeans ni but a ní option ọmọ ìyá mi jí lójú oorun má sùn all these small small youths are fucking leave religion aside mi ni o má gbàdúrà má jẹ́ kí religion pọ̀ ju kó to ń ṣe religion put it aside lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe wọ́n aṣọ ọkùnrin tí wọ́n máa ṣe iṣẹ́ sí tó bá wọ̀lú ìṣiṣẹ́ ọdẹ díẹ̀ tó bá ti rí owó ra àwọn aṣọ ọkùnrin gíní tó bá dá lace tó bá dá rà showcase ẹ̀ ará America máa rà lọ́wọ́ ẹ̀ ó máa ń wà ká lọ ṣe fàájì orí mo fẹ́ ilé mọ rí mo wo ilé mo tún dé ilé mọ́ dì í ó ń wà ká lọ ṣe fàájì ń gbà mí a fẹ́ lọ sí a máa gbéra wa jáde boyfriend and girlfriend a máa jáde lọ sí wọ́n sọ́dọ̀ boyfriend yìí a fẹ́ lọ two three days ṣòkòtò ló máa wọ̀ tó bá fẹ́ ṣeré náà ọkọ máa tú síìpù ìyàwó náà máa tú síìpù oru nọ́ńsẹ̀sì wo nìyẹn because bàbá bá wa rọ́ṣọ kò sí tó bá rọrùn láti gbà nàìjíríà ń ṣe ló náà ràn bóyá five thousand náà rọrùn láti gbà nàìjíríà kò tó máa rán fún fifty thousand and with abeg ni o wàá máa pe tẹ́lọ̀ mi báyìí hello wọ́n bá mi rán aṣọ kan láti nàìjíríà wá aṣọ owó iyebíye aṣọ yẹn jù mí lọ láti last year ó wà nulẹ̀ mi ò tí ì rí tẹ́lọ̀ tó lè bá mi tún because I cannot travel down Can travel be three hours tó kó fẹ́ lọ fẹ́ lọ amend aṣọ lace tó fine ni tó kó jù mí lọ bá mi rán láti Nigeria. ọmọ yìí tí mo fi gbé láti Nigeria. One ń ta lace mi bíi olè other lace in China níbí kó o máa ran àwọn onísìnpá nàìjíríà yẹn àkọ́kọ́ débi bí iná they can make your money good money ó ń dun èmi nísìn pé mi ò kọ́ iṣẹ́ kí n tó kúrò nàìjíríà òwò ni mò ń ṣe kò sí pure water níbi bíi tí mo fẹ́ tà but when you have the sense of o kọ́ṣẹ́ lórí ẹ̀ tó bá tó bá ní ọpọlọ pé o kọ́ iṣẹ́ my dear my dear anywhere ló má ti lọ ló má ti rí owó àwọn tó kọ́ mẹkáníìkì nàìjíríà tó bá ní ẹ ọmọ mi fẹ́ fẹ́ kan mọkánìkì ló wá fẹ́ fẹ́ mọkánìkì mọkánìkì mà lọ́kọ rẹ̀ mechanics here are making money good money correct money yálà yá money ibi bíi nǹkan ò lè ṣe mọ́tò ẹ̀ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ṣe sáfíìsì mọ́tò mi ó wá lọ ní nàìjíríà wàá tú ọ́ìlì ọ́ìlì adá àlẹ́ lè bo tú ọ́ìlì bí ọ́ìlì bá dàdẹ́ lèmi bíi wàá kọ̀ pé mọ́tò ẹ̀ ó ya fọ́tò ọ̀fẹ́ ni ọ̀fẹ́ wàá kọ̀ pé tíra o ti gbọ́ rí ṣàrà lójú ọ̀tá mọ́tò àkọ́gbọ́ ṣàrà ṣàrà tó ṣe yẹn báyìí mọ́tò ẹ̀ nìyẹn ò ní bá ìrojọ́ wàá dé lé ẹ̀ báyìí wàá bá rìsí wàá bá tíkẹ́ẹ̀tì ni tíkẹ́ẹ̀tì o bàbá lé ẹ̀ kọ́ mọkánìkì tó bá ti ń bọ̀ kọ́ mọkánìkì dáadáa àgàgà Amẹ́ríkà yìí kọ́ mọkánìkì wàá rí àwọn tó máa gbà ẹ̀ kọ́ kápẹ́ńtà wọ́n ń ṣe construction bíbí kọ́ nǹkan oríṣiríṣi dání wàá rí companies tó máa gbà ẹ́ kọ́ driving they <laughs> are coming here please learn how to drive dáadáa dúró tó bá dé bílẹ̀ wàá ṣe lọ sí school driving ni o wọn lè kọ́kọ́ fẹ́ driving license bẹ́ẹ̀ yẹn o but learn how to drive you will make money here you will make money here ebe ká kọ́kọ́ máa fi ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn you you the youth you have the long way to go You have a long way to go than eh, All your babas are traveling all over the world. They are enjoying. They don't even see you. And people You are not their children. You are just a, a mere gullible follower. Oh, King show man. Stop deceiving yourself. And then, the last time I told you, I, mo kọ́ pé ànábì was ó ju ànábì ní sword ní eyín gboyin lẹ́yìn gbígbà yẹn pé mò ń ṣe fake ṣebí ẹ̀wọ̀n eh, eh, àfà àfà làbí ìblágbàjì ṣe báwọn náà sọ pé ó ju ànábì ní arrow lẹ́yìn kí ni ànábì lọ sí court defamation of character you can say somebody defame me mo lọ sí court kó lè torí orúkọ mi fine it's good when somebody defame you o lè lọ sí court if truly that person defame you fine but stop fighting on behalf of àwọn tó ti dá fún. I am telling you. Omo la Ọmọ làbí Omo ọmọ bíbí inú wọn gong gong gong gong. ní comment kò bú mi. You know why? Because Omo next to do. Bí bàbá ń ó ń process American visa fún lọ́wọ́. Ọmọ òkúta gidi ṣẹṣẹ wù ní àbí àfa òkúta gidi. Ọmọ òkúta gidi tó bí nínú kò ní wá síbi wá comment. Ta lọ́lọ́run ọ̀hún ní òkú sí. Kò ní í dé ẹ̀rú ọ̀tá ọlọ́run no àwọn ọmọ ọmọ yìí tí wọ́n gbà ní pocket money lóṣooṣù àwọn ọmọ ọmọ yìí tí wọ́n ń gbà ní pocket money ní every month àbí every week àwọn ọmọ wọn lọ sí sound school school tó sound làwọn ọmọ wọn lọ tó bá rí àwọn ọmọ wọn lọ́mọ ẹ̀ka àwọn ọmọ oníṣàrẹ̀ àwọn tèmi náà oníṣẹ́ yìí náà oníṣẹ́ rẹ̀ o tí àwọn ọmọ bá kíní kan wọ́n á pe doctor ni wọ́n á pe doctor, tí wọ́n bá sick tó bí ló fẹ́ lọ ibo ló fẹ́ sọ ẹ má fi orin rẹ Isiaq Bọ́lájí ó ní èbó jàtìjàtì gbẹ́nẹ̀ sàn Isiaq Bọ́lájí you see èmi ò gbóyìnbó and i'm making money dan ìyá tó bí ẹ ìyá òfò tó bí ẹ máa block ẹ o bẹ̀tìkín tó block ẹ máa kọ́ bú ìyá ẹ ná máa bú ìyá ẹ máa block ẹ bẹ̀tìkín tó block ẹ i don't have time for nonsense. painting work god bless you. ẹ wo bóyá bóyá gbẹ́nu sókè bí ẹni tó fẹ́ pàpùọ́ ẹ bó ṣe rí ó rí rádaràda bí àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ ẹ ti rí ìyà lára Isiaka as old as he is ẹ wo ẹ wo bóyá gbẹ́nu sókè ẹ wo ẹnu ẹ ẹ bó ṣe rí máa block ẹ pẹ̀kí tó block ẹ ń tẹ̀gìn ẹ wo tó fi ṣe profile picture. máa block ẹ̀ kí n tó block ẹ̀ wá kọ́kọ́ gbọ́ tí mo fẹ́ sọ èmi ò gbóyìnbó ṣùgbọ́n ọlọ́run fún mi ní àlùbáríkà ó fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye téèyàn lè fi ṣe ilé ayé èèbó tí wọ́n gbọ́ láyé ẹ̀ fi bàjẹ́ wọ́yẹ gbẹ́ ó ti string wọ́yẹ gbẹ́ wọ́yẹ gbẹ́ ebi hàn ní ara ẹ̀ you are depressed <laughs> o ò lè wá ṣòro excuse me Oh, lè wá show aggression ẹ lórí page mi it's not tolerated any any longer máa kí n sáré block ẹ̀kín tó gbàgbé o lè o lè ṣe níṣẹ́ ẹ má bẹ̀rẹ̀ sáré block ẹ̀kín tó gbàgbé I will be blocking you guys I will be blocking you because mi fẹ́ kẹ́ gbé nuisance wá sórí page mi mi ti block ẹ wàá máa rí comment wàá dẹ̀ máa wò mí ṣùgbọ́n ò ní comment that is just wàá máa wò mí Isaac òun wò mí báyìí nǹkan táwọn èèyàn bá ń kọ sábẹ́ kọ́mẹ̀ǹtì ẹ̀ wàá máa rí wọ́n máa rí wàá máa rí ka ṣùgbọ́n o ò nílè kọ́mẹ̀ǹtì láti fún wọn lésì padà that is justice ẹ kọ́ painting work obìnrin wà níbi tó ń ṣe painter ẹ kọ́ driving work in case you are trying to relocate irun yìí irun tó wò lórí mi mo fọ ọlọ́run bá búra èmi ni mo ṣe fúnra mi mo fi ọlọ́run bá tó ní mi mo fi búra I made this myself. Kò lè how talented I am. Wo ohun tó ń wò lórí mi. Orí bọ́wọ́ yẹn ṣe smooth. Ó bóyá gbẹ. Sori. So ti rí. Ó ti rí lórí mi. I made this myself. I made my hair myself. Because bàbá lọ ṣe irun yìí nísìn. Irun tó length tó ń wò yìí lórí mi. It's one hundred and eighty dollar. Irun tó ń wò lórí mi. It's one hundred and èlò eighty dollar almost two hundred thousand naira I'm ma fi ṣe irun that's why I said my husband is a lucky man because many of many of the things tó tó máa lọ fowó ṣe máa ṣe I made this myself I made this my hair myself I made my my children hair I am talented Nigeria can't gbé talent mi jẹ́ kí n máa fi sin àwọn òyìnbó nílùú òyìnbó. <laughs> God bless. Somebody say I'm right. One hundred eighty dollar almost two hundred thousand naira ni máa ṣe irun yìí màá wá gbé láàrin oṣù kan á wá tì màá wá tu ogun gbọ́n ó máa kan mí lára <laughs> ó máa kan mí lára you smell i don't know ẹ kọ irun kọ irun tó bá wọ amẹ́ríkà tó bá tí ì níwèé pàpà tó ṣe ń sá káàkiri tó bá mọ ohun ṣe àwọn salon kan máa gbẹ ní apprentice wọn máa sanwó fún ẹ wọn máa sanwó fún ẹ títí wàá fi níwèé tiẹ̀ náà trust me kọ́ iṣẹ́ ọwọ́ kó tó travel kọ́ iṣẹ́ ọwọ́ kó tó jáde nàìjíríà hmm. you will make money gbogbo every time o jókòó sí church twenty four hours time yẹn fi jókòó kí ló kù tí mo fẹ́ ṣe kí ni mo lè ṣe báwo owó ṣe lè wọlé fún mi learn how báwo owó ṣe lè wọlé fún ẹ and you become somebody in life come on ẹ wo mi ní resort Dubai lọ jàre oníyẹn ẹṣẹ ọlọ́kà ẹṣẹ youth please i love you youth youth ẹ̀yin ọ̀dọ́ mo nífẹ̀ẹ́ yín gan i love you so so so much please and please ẹ lọ kọ́ iṣẹ́ ọwọ́ education is the basic key to success o kí ni kò master key kò master key mọ́ ẹ lọ kọ́ iṣẹ́ ọwọ́ tẹ bá ti wá kọ́ṣẹ́ ọwọ́ tẹ fẹ́ relocate ẹ bá mi bí àwa wà mí bí i need tailor i need ẹ eh, eh, eh, jọ o èyí tẹ́ bá ṣe ah, ẹ bá bá mi download tap tap send ẹ ní sórí burúkú ẹ dákun ẹ dákun bá mi download tap tap send tap tap send ẹ yẹ kí tẹ̀wé tó wó jẹ́ náà kí tó polówó ẹ̀ fún yín ẹ lo code mi promo code abiola tts tap tap send ẹ yẹ kí n wo tó jẹ́ ọlọ́run ló máa ṣàánú fún mi ẹ máa máa bú mi mo ti máa láìkì yín i don't know àmọ́ èmi náà máa bú yín o owó is one thousand one forty lórí tap tap send tap tap send tap tap send tẹ bá lórúkọ mi Yorùbáwùyí kọ́ lẹ máa lo Abíọ́lá lórúkọ mi ẹ lo Abíọ́lá tts which means Abiola tap tap send ẹ kàn ní kọ tán ni ẹ máa kọ Abíọ́lá tts tẹ bá fi orúkọ mi sí ó dà kẹ́ send one dollar kẹ́ send one dollar tap tap send ma fún yín ní ten dollar ni ofe. tẹ bá send di one pound tap tap send máa pín ní five pound ní ọ̀fẹ́ tẹ́ bá send one euro I be one euro tap tap send máa fún yín one euro ní ọ̀fẹ́ ní first transaction yín ẹ má gbàgbé láti fi Abiola TTS TSC and direct deposits. là ń ṣe fún account àwọn tó wà Nàìjíríà no hidden fees ah charge you know no no charges either ẹ̀yin tẹ sẹ́ndì owó or I àwọn tẹ sẹ́ndì in nàìjíríà no charges no extra charges iye tẹ bá ti rí lórí òní iye tẹ bá ti rí lórí tap tap send la máa ṣe owó yẹn fún yín ẹjọ tó gbọdọ lógo Why? ẹyẹ ni ẹyẹ o ẹyẹ òṣùmàrè <laughs> ẹyẹ àwọn ìyá mi òní iye tẹ bá ti rí òní tẹ bá ti rí òní ṣe ti rí iye tó wà ń bẹ̀ ń sìn one thousand one forty kẹ tó sẹ́ndì owó yẹn lẹ ti máa rí ìlú tẹ bá wà iye tó wọ yín jẹ́ kẹ tó sẹ́ndì ẹ̀gún lẹ ti máa rí please ẹ download tap tap send orúkọ tó jáwó Abíọ́lá tó jáwó ẹ máa rówó gbà thank you god bless you i love you èbójà ti jà sí gbẹ́ni ẹ sàn do ẹni tó gbẹ english ó wà nàìjíríà bóyá bóyá gbẹ ó dàbí ewé mọ́mọ́ín òun wò mí báyìí o tó mi block ẹ tán mo kàn block ẹ kó má lè comment ni àmọ́ kàn block yẹn ní lè comment ẹ máa wò mí àwọn yẹn máa bú yín alára gbígbẹ bí ewé mọ́mọ́ ó ní èbó òsì gbẹ́nu sọ̀hún jọ èmi ò gbóyìnbó àánú mọ́ orí gbà àdé orí ọ̀ọ́kin àánú ni mo rí gbà mo wọ̀lú yìí báyìí gan-an lọ́hùn ọlọ́run jẹ́ kó dáa fáwọn òbí méjèèjì tán bí mi àwọn òbí mi dáa wàláì mo wọ̀lú yìí mo rí àánú ni mo rí àánú wo wàá rò bóyá amẹ́ríkà ti ń dúró dè mí ni lọ́tún ló sì báyìí mo kàn ń ráàánú gbà báyìí up to today mo ṣe ráàánú gbà mi ò gbóyìnbó mi ò kàwé mi ò gbọ́ gòwù mi gbọ́ kọ́ọ̀mù mi gbọ́ mi àyàmì gọ́ àyàmì kọ́ọ̀mù ṣùgbọ́n mo ráàánú gbà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá àánú àánú àánú àánú àánú àánú ẹ máa rí àánú gbà àtọkọ àtaya àtàwọn ọmọ yín gbogbo tẹ bá náwó sí báyìí ọwọ́ yín á tó ọfà ọ̀tá ò ní báyìí tọ̀rẹ́ náà ò ní báyìí láṣẹ lódùmarè inú yín á dùn ògo àwọn ọmọ yín á búyọ lójú yín ẹ ní sínwín o àwọn ọmọ yín ò ní ya wèrè àbúrò ò ní ṣẹlẹ̀ sí ìdílé tèmi náà ẹ ṣé mo dúpẹ́. I love you bye thank you God bless you ẹ ṣé prophet mo kí yín mo ti kẹ́yìn kẹ́yìn bàbá mi Christian ẹ ṣé God bless.